an idiot. Yinka! Mami! Mami! Ọlá! Àbí àmọ́ wo nínú ẹ̀ máa dùn kó máa wọ o ẹ̀? Tínú ò ní dùn pé ká rẹ̀ ẹja. Ah! Mọ́mì, ẹ jẹ́ kẹ́rú mọ rẹ̀ lẹ́rú. Kí wọ́fà mọ rẹ̀ ní wọ́fà. Kí ni gbogbo nǹkan tẹ́ ẹ kókó ra yìí? Kí lẹ̀ ń ṣe? Kí ló mú yín? Ta ló ní kẹ́ ẹ wọ gbogbo òṣì tẹ́ ń wọ yìí? Ẹ eh, ẹ ma ẹ eh, ẹ eh, madam ló fún alágbọ́n pé dẹrú mọ ara ẹ̀ lẹ́rú. kò sí ẹrú nínú ilé tá a wà yìí ọmọ ni gbogbo wa jẹ́ lọ́wọ́ ọmọ mi. congratulations. congratulations. wá sọ́fíìsì fún ẹ. kò yé mi this this girl ṣé ti ṣe ẹ bèbí sáré lọ́jọ́ ẹ tó ní òun lè fi ṣe ọmọ ọ̀jọ̀gbọ́n nílé ẹ. ìwọ má bàjẹ́ ọ̀pẹ rárá fẹ́ gbómi lórí ni àwọn èèyàn ń rí ẹ láàrí pòṣe ìwọ ń ríra ẹ láàrí ìdùnnú ọmọ wọlé ìyá bú sẹ́kún. alẹ́ ìlà máa ṣe nǹkan tó àṣẹ láti jẹ. ẹni. o gbọ́ nǹkan tí mo sọ bọ́ sórí bẹ́ẹ̀dì ọláyínká. kánú owó rẹ ni wàá mọ̀ pé o ò yẹ láwùjọ àwọn èèyàn àtọ́. ọláyínká your wife o fẹ́ o kọ̀ wàá ṣe látọ̀wọ̀. change orúkọ mi láti ẹwà tó mi sí oyin kan sọ́lá. gba kádàrà mami kí n gba kádàrà kí n lóyún sínú kí n má rí bàbá ni tó máa gboyún lọ́wọ́ mi. ẹ ẹ. Ọláyínká bẹ́ẹ̀ ni mà. Àyí náà mà. Ẹ̀sọ̀ tí a wá fi kí a oyún kéré kí wá fi. Give me another one. <laughs>